السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ̀n kó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n kó gba ìjọsìn wa dáadáa nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n má jí ó bàjẹ́ gbogbo tí a ń fẹ́ dáadáa kọ́lọ̀n má ṣe ṣe fún wa èyí tí a fẹ́ ní aburú kọ́lọ̀n kó sí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n kó gbàdúrà wa gẹ́gẹ́ bí ìṣesí wa ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ halkot ilmiya ìmákójọ lẹ́ni tó jókòó tí a rọra wa létí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ń ṣe sọ pé mọ̀ṣíjámà qawmun fi baytin min buyutillah àwọn kan nínú àwọn ilé ọlọ́wọ́n ọba yẹtùlúùnà kìtàbà Allah kí ni wọ́n ṣe nù bẹ̀ wọ́n ka síra ọlọ́wọ́n ọba síra wọn létí wàyàtàdàrọ̀súnàhù fíìmà bẹ̀yìnáhùn wọ́n wá ń ṣàlàyé ìtumọ̀ síra ọlọ́wọ́n ọba àti títíra ọlọ́wọ́n ọba kó sínú wọ́n ń ṣàlàyé ẹ̀ fúnra wọn ìlà nazala ta'alayhimul malaika àyàfi kó jẹ́ wípé àwọn màláìkà àwọn màláìkà aláàánú àwọn màláíkà onídẹ̀ra wọ́n sọ kalẹ̀ sí wọn láàrin nazalata alayhim màláíkà àwọn màláíkà máa sọ kalẹ̀ nazalata alayhim sakina ìfàyàbalẹ̀ máa sọ kalẹ̀ lé wọn lórí wa khashiyatuhum rahma ọlọ́run bá máa fi ìkẹ́ àfibò wọn dárò wa haffatuhum màláíkà àwọn màláíkà wọn rọ kiri ká wọn. wàdàkárọ̀hùnmùláhù fi mànà ìndà ọlọ́run á sì máa rántí irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ àti lọ́dọ̀ àwọn tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́run bí ẹ̀rí pé lágbájá abdulshakur ẹ̀rí pé òun náà wà ní halkọ níbi tí wọ́n ti ń ṣe wá sí ẹ̀rí abdullah òun náà gbẹ̀yìn bẹ́ẹ̀ ẹ̀rí sulaiman òun náà lọ gbọ́ wá sí ẹ̀rí òun náà habibullah bí lè wọ́n ṣe tó òun àwọn màláìkà ọlọ́wà máa fi wá ṣe ìyànràn pé ẹ̀rí àwọn ẹni tèmi lélẹ̀ kọ́nà má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ló fi jẹ́ pé ìmájókòó lẹ́ni tó ń gbọ́rọ̀ lọ́hùn lẹ́ni tó ń sọ̀rọ̀ lọ́hùn oore tó wà ń bẹ pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ oore tó wà ń bẹ pọ̀ lọ́pọ̀lọpọ̀ bá ní da'a ila ní fi ọ̀rọ̀ ọlọ́run ọba ni dáa ila Allah ó ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wa amila saliha bó ṣe wá ń pe àwọn èèyàn yìí ohun tó ń pe àwọn èèyàn sí iṣẹ́ olóore ni òun náà wá ń ṣe wọ́n ní kí ọlọ́run ọba kó bá ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ agbèrò tápèrò sọ́kọ tí ò ní bá wọn wọlé ẹ̀rí pé tápèrò bá pèrò tán kò ní bá wọn wọlé náà ni ìyẹn nígbà táwọn agbèrò máa ń pèrò nìyẹn ṣùgbọ́n agbèrò lénìí wọn kì í pèrò mọ́ kágbèrò kọ́ gbowó ni orero orero wàhálà ti ti wọn dọ́kọ̀ndọ́kítọ̀ nìyẹn láyé ìgbà kan tágbèrò iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n máa ń ṣe nìyẹn ìyẹn ni yorùbá fi máa ń ṣàdúrà yẹn pé kọ́nà máa ṣe wá ní agbèrò tó pèrò sọ́kọ̀ tí ò ní wọlé agbèrò gbọ́ tí ẹ̀wá pèrò mọ́ sí àwọn kan gbowó ni kọ́nà kò ṣe àmì ìrìnkọ̀kan wa. so ọlọ́run ní àwọn ẹni rẹ̀ bọ́ ṣe ń pe àwọn èèyàn yìí àwọn náà tún ń ṣe àwọn náà máa wá fi rinlẹ̀ pa àwọn mùsùlùmí ni àwọn ẹni tó dáa jù lọ́nú ọ̀rọ̀ òun náà lẹ́ni tí ń pèpè lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba àlekẹ́ ọlá ìmá pèpè sí ojú ọ̀nà ọlọ́run ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní balighu anni walau aya ẹ sọ fáwọn èèyàn nípa èmi anábì sallallahu alayhi wa sallam kódà tó bá ṣe pé aya kan ló bá gbọ́ lẹ́nu mi ló yí ẹ yékéyéké ìwọ náà gbìyànjú láti sọ fẹ́lómi wàrúbà mubaligh awọ́á mìnàsáàmì mélòó mélòó ń gbà mí ìwọ tó gbọ́rọ̀ ó gbọ́rọ̀ ni ẹni tó lọ sọ fún nínú àánú ọlọrun ọlọrun lè ní kó tún gbọ yé ju wọ́n tó sọ gan lọ ìwọ gbọ́ pàlọ́ bí sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ẹni tó wá lọ sọ fún pé ọmọ àlálọ́ bí sọ báyìí ọlọrun lè fún lóye àwọn nǹkan tí wò rí yọ jáde látara ọ̀rọ̀ yẹn kóhun tó rí mú jáde ẹ̀rí àfàwà búrẹ́ rà rọ́bì aláàánìwò nígbà tó gba islam ẹni tó gba islam lọ́wọ́ ẹ̀ oúnjẹ tùfẹ́ẹ̀l àdáòsì tùfẹ́ẹ̀l ìdáòsì tí wọ́n bá dárúkọ ẹ̀ láwùjọ ẹ̀rí pé ọ̀gọ̀rọ̀ wa àmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ló pe àbúrẹ́ rà sẹ́sìn ẹ wá wọlé ní gbogbo wa la mọ àbúrẹ́ gbogbo onúlé ló máa ń gbọ́ pàbúrẹ́ rà torí pàbúrẹ́ rà tẹ́ rí yẹn ó gba islam níbi ọdún kẹjọ nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó ti ṣe ìjira gbogbo tábù rírà lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kò ju ọdún méjì àti àbọ̀ lọ ni àbú rírà lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àbú rírà òun ló gba ọ̀rọ̀ ànábì sùwà eléyìí tó pọ̀ jù nínú gbogbo àwọn sàhábà kí sì ló bi àbú rírà àwọn nǹkan bíi méjì ó jẹ́dìí tó fi jẹ́ kóun ní ọ̀rọ̀ ẹ̀ pọ̀ jù àkọ́kọ́ òun náà ni wípé ìgbà tó fi gba islam yìí ó rí gẹ́gẹ́ bíi pé ah àwọn èèyàn kan ló ti wà ní islam látijọ́ yìí wọ́n ti kó ìfà lọ wọ́n ti kó ìmọ̀ lọ ó wá pa gbogbo tó ń ṣe iṣẹ́ ni ọjà ni ó pa gbogbo ẹ̀ sí ó ní lazamtu nabiya sallallahu alayhi wa sallam ala ó ní ẹ̀rí mi tẹ́ rí mo ṣe sọ̀hábà mo wà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lẹ́ni tó ń tẹ̀lé kiri gẹ́gẹ́ bí ẹni tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam alábàtò ni lórí kí ni mo san lówó lè kéw òun náà lè bì torí pé kò sí tí àbúrò rẹ̀ fẹ́ jẹ ebi ni ó wá lo gbogbo ìgbésí ayé ẹ̀ ó lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó ń pè àwọn kan ní ashabu sufa àwọn ẹni yìí mọ́ṣáláṣí ni wọ́n máa ń gbé wọn ò ní tó fẹ́ jẹ wọn ò ní tó fẹ́ mu sọdakọ́ọ̀tì sàárà táwọn èèyàn bá gbé wá òun náà lànàbì máa ń gbé fún wọn sallallahu alaihi wasallam tí wọ́n máa ń jẹ àwọn eléyìí wọ́n wá lẹ́ni tó ń kẹ́kọ̀ọ́ ẹni tó wá jẹ́ olórí wọn òun ni Abu Hurairah radiyallahu anhu bábù rírà bó ṣe wá wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà Abu Hurairah radiyallahu anhu ó ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí ó jáde lam yufariquhu sallallahu alaihi wasallam kò kí ń fi ànábì ilẹ̀ nígbà tí ànábì bá dìde lóru àbúrírà sí rí ló fi jẹ́ pé ń gbà míì àbúrírà á ní ìrí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlékí ọlá mo rí wípé tí o bá fẹ́ kírun o máa ń dákẹ́ lọ máa wákọ̀ rí pò ń jẹ ẹnu ìrí ànábì sallallahu alaihi wasallam kí ni tó ń jẹ lẹ́nu ànábì àní àwọn tí mò ń jẹ lẹ́nu àdúrà báyìí ni mò ń ṣe àbúrírà tó bá gbọ́n tí ànábì sallallahu alaihi wasallam tó bá gbọ́n tó sọ àbúrírà tún níwèé tí wọ́n tó máa ń kọ́ kalẹ̀ sí lójú ayé ànábì sallallahu alaihi wasallam tí ànábì bá sọ̀rọ̀ àbúrera kọ́ sílẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam àbúrera gbogbo gbà ó tún máa ń revise àwọn nǹkan tó bá kọ́ sílẹ̀ mélòó mélòó àwọn èèyàn mélòó ló wá ní máa ń kọ́ nǹkan sílẹ̀ léni tá a bá ń gbọ́ wá sí ṣùgbọ́n àbúrera òun máa ń kọ́ sílẹ̀ ni tó bá wá kọ́ sílẹ̀ á tún revise ẹ̀ àbúrera jọkọ̀rọ̀ di aláàánihò látara tó fi panu láti fi kọ́ ẹ̀kọ́ torí pé téèyàn bá fẹ́ kọ́ ẹ̀kọ́ láyé ẹ̀kọ́ ìkọ́nú àwọn àfà nínú tíra alimọ́mù muslim wọ́n pe orúkọ àfà yẹn ní yahya yahya yìí òun ló sọ̀rọ̀ fún ìmọ̀mù muslim ó ní láàyò náà lọ́lọ́ ilim bẹ̀rọ àti lẹ́jísìmì ó ní ṣe rí ìmọ̀ èèyàn ò lè lépa bá pẹ̀lú gbẹ̀dẹ́mukẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìsinmi rárá yunalu lẹ́yìn bí ṣàdáhìd ìnira lèèyàn máa fi ń kó ìmọ̀ jọ ìmọ̀ ohun tá à ń pè ní ìmọ̀ a kì í rí pẹ̀lú pé kí ni pẹ̀lú kéèyàn má dààmú ẹni tó bá fẹ́ ní ìmọ̀ ẹni tó fẹ́ kó ìmọ̀ jọ a máa ń dààmú fún ìmọ̀ ni wọ́n ní al-ilmu yu'ta wala ya'ti ìmọ̀ tẹ́sí rí èèyàn máa ń lọ bá ìmọ̀ ni o ìmọ̀ kì í lọ báyàn o kó wá jókòó sílé kó wo pé bàbá mi onímọ̀ ni bàbá mi àfáà ni ìlú wa ìlú mọ̀ ni ó wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ ìmọ̀ òní bẹ́ẹ̀ o èèyàn máa ń wá ìmọ̀ ni o Abu Rira radiyallahu anhu ní ọjọ́ kan ó wà ní mọ́ṣáláṣí ebi máa ń pa Abu Rira tó jẹ́ wípé nígbà míì Abu Rira máa ń dákú Abu Rira ó máa ń dákú radiyallahu anhu látàrí ebi inú afẹ́ ilé lẹ̀pọ̀ ó wá wà mọ́ṣáláṣí ń jọ́kọ Abubakar rọ́dí aláàánihù Abubakar bá kọjá abúrera bá dọ́gbọ́n sálámọ̀ sí ṣe mọ́ kébí máa pààyàn kéèyàn rí èèyàn kan kọjá kẹ́ẹ́dọ́gbọ́n sálámọ̀ sí kẹ́ ṣojú bá kan pé wẹ́ẹ́ bóyá ta bá tiẹ̀ kí elé ó lè wò wá ṣòkòwò pé ah abúrera ṣé ó ti jẹun abúrera kí ló ṣẹlẹ̀ kò tiẹ̀ bí ó lábúbákiri kan gbẹ̀gbẹ́ òun kọjá ni làbúbákiri bá lọ rọ́dí aláàánihù ó ní ah òun ò pa Abubakar ò tiẹ̀ ṣàkíyèsí ṣe mọ̀ wípé sí ìmọ̀ home sí wùjú hìhìn mi náà sáré sùjúdù àwọn tí wọ́n bá ń kírun ibi orí wọn báyìí láti máa ń mọ̀ ẹni tí ibi bá ń pa náà a máa ń mọ̀ látara ìṣesí wọn ọlọ́run bá lékè ọlá ó ní àwọn èèyàn kan wà láyà tàlúùnà náà ìlàáfà ẹni tí máa ń tijú ni wọn ebi ń pa wọn ṣùgbọ́n wọn ní bí àwọn èèyàn wọn ò ní lè tọrọ ṣùgbọ́n wọ́n ní bùkátà ara wọn ta'rifuhum bisimahum la yas'aluna an-nasa ilhafa ọlọ́run ní àwọn àmì tẹ́ bá ti rí báyìí pé á ah, ebi ń pa àfa yìí ẹ rí bá àfa yìí ṣe ń wò ní ebi ń pa àfa tí mo wò ní. la yas'aluna an-nasa ilhafa wọn ò ní bí àwọn èèyàn látara kí ni ìtìjú tó rọmọlúwàbí ọmọlúàbí máa ń tijú ọmọlúàbí kò ní ìrọlọ́rùn kó máa tọrọ ìjọmọlúàbí náà wà níbi pé kéèyàn náà dá dúró abúrera ò lè tọrọ ṣùgbọ́n wò pé wẹ́ bóyá ó máa dámọ̀ látara símọ̀ o nígbà tí Abubakar kọjá lọ radiyallahu anhu Umaru náà bá tún kọjá radiyallahu anhu òun náà kọjá ní ẹ̀gbẹ́ abúrera ebi sì pọ̀ tó ń pa abúrera Umaru náà ó bá tún sálámọ̀ sí Umaru náà kéèyàn ọdọ́gbọ́n dáyọ̀ dúró kó má bá sáwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan Umaru náà tiẹ̀ rí Umaru kọjá lọ nígbà tí ànábì sallallahu alaihi wasallam wá ń bọ̀ bó ṣe sálámọ̀ sí ànábì báyìí ànábì ah, ah, ya bá rẹ̀ ìrà ànábì bá fa lọ́wọ́ ó lé ànábì bá mú òun lọ ó ti mẹ́ pé á ah, ebi ń fa àbúrera ebi ń pa àbúrera nínú àánú ọlọ́wọ́n ọba èèyàn kan bá gbé wàrà wọ́n gbé wàrà ìyẹn ni sọ́dákọ̀ ẹ̀rí ẹni tí ó bá lọ sí àwọn àyè kan láti kẹ́kọ̀ọ́ irú àwọn ìṣesí èèyàn á ṣàkíyèsí ẹ̀ pàápàá jùlọ téèyàn bá lọ sílẹ̀ haúsá ní àwọn àyè yìí tẹ bá jẹ́ akẹ́kọ̀ọ́ nínú tẹ máa rí nírú àwọn nǹkan báyìí ó pọ̀ nú àwọn èèyàn kọ́nà bá wa túbọ̀ ṣe àlàáfíà sí ilẹ̀ tá ń sọ yìí ní àwọn ọgbà tí ò ti sí wàhálà pé àwọn èèyàn ń jagun wọn ń pààyàn tó ń dà lóru yìí tẹ bá débẹ̀ yẹn bóyá ẹ̀ mọ̀yàn rí rárá wọ́n á gbà yín lálejò ilẹ̀ haúsá òun ṣèlú téèyàn máa ń lọ tó máa ní èèyàn báyìí mo fẹ́ lọ bá kò dí dandan tó bá lọ ilẹ̀ haúsá kódà kó má mọ̀yàn rí mẹ́ tó bá ní bùkátà tó fẹ́ lọ bíyà ń bẹ̀ wà á lọ bẹ̀ pẹ̀lú àlàáfíà gbogbo bí tó bá dé wọ́n rẹ́dì láti gbẹ̀ ẹ́ lálejò ṣẹ́wárí àyè yẹn tí ìyàn bá wá débẹ̀ láàárọ̀ kùtùkùtù gbogbo àwọn tó jẹ́ student kò sí tó ní kálukú fẹ́ jẹ kò sí tó ní kálukú fẹ́ jẹ ẹ̀kọ́ ma ẹ̀ kẹ́kọ̀ọ́ tẹ fẹ́ kọ́ ni nínú àánú ọlọ́run ọba ẹ̀kọ́ rí èèyàn kó lè gbé nylon wá bóyá mọ́sà ló wà ńbẹ̀ ẹlòmíì lè gbé nylon wá bóyá ráìsì ló wà ńbẹ̀ ẹ wá da gbogbo ẹ̀ pọ̀ ìyẹn làwọn ọmọ lè kéwú òun lẹ máa jẹ àwa náà bá wọn jẹrú ẹ̀ torí pé ẹ̀kọ́ ẹlòmíì lè fẹ́ kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn tí ọlọ́run bá máa ń fi ẹ̀kọ́ rọ̀ lọ́rùn jù àwọn èèyàn tí ò lówó ni torí pé ẹni tí ó ní owó ó ti ní àwọn agbára kan tọ́mọ náà lè máa wò la tún wá tẹ bá sì wọ àwọn tó ń kàwé náà ẹ̀rí pé àwọn tó máa ń ẹ̀zẹ́ẹ̀lì jù pé ah, ó gbárí àwọn ọmọ mẹ̀kúnnù ni èyí tọ́lọ́ bá fẹ́ ṣàánú nínú wọn á tètè nílàákàyè pé à káwa náà ya kàwé yìí dáadáa o káwa náà mọ̀ dáadáa o ṣùgbọ́n mo lówó complain bàbá ẹ̀ ti wà tó ti máa jẹ́ md gbogbo àwọn tó kàwé wọn á máa wà lábẹ́ ẹ̀ náà ni so kò sí ohun tó ń le káàkiri bí èèyàn bá sì rí ohun tó ń léèyàn èèyàn kì í sáré eléyìí ni ohun tí máa ń ṣẹlẹ̀ àbúrò rẹ̀ wá fa ànábì sallallahu alaihi wasallam lọ èèyàn kan wá gbé sára wa ó gbé wàrà wá wàrà ní milk cheese nígbà tó wá gbé dé àbúrera inú ẹ̀ dùn oúnjẹ ti dé báyìí nígbà tá àbúrera tó wò pé oúnjẹ ti dé ànábì sallallahu alaihi wasallam ó bá ní kó lọ pé àwọn ashabu sufa wa àwọn tí wọ́n jọ ń gbénu mọ́ṣáláṣí tó jẹ́ pọ́ ọmọ kéwù làwọn náà á òǹkà wọn sì pọ̀ díẹ̀ ojú àbúrera wò báyìí pé á ohun tí ò tí ì èmi nìkan ànábì sallallahu alaihi wasallam ó ní tún lọ pé àwọn tó kù wá ohun tí ò tí lè yó èèyàn kan ànábì sallallahu alaihi wasallam èèyàn kan yìí ebi ti fẹ́ yọ ojú ẹ ó tún wá ní ó lọ pé àwọn ọmọléèké tó kù wá ó lóun bá lọ pè wọ́n wá ànábì sallallahu alaihi wasallam ó bá gbé wàrà ifóhùn kò tiẹ̀ sọ pé ó yà búrẹ́rà ìwọ ìyá mo rí i pé ibi ti fẹ́ pa ẹ́ ó yà mu tiẹ̀ rárá o ó ní ó yá inna akhiral qawm inna sakiyal qawm akhiruhum shuruba ẹni tó bá ń fún àwọn èèyàn ní nǹkan mu òun ní máa ń mu gbẹ̀yìn tí ẹ̀bẹ̀ fáyé ò rí bẹ́ẹ̀ mọ́ lẹ́nu ẹ wo transformer tí wọ́n ń pín káàkiri ládùúgbò transformer àwọn transformer kéékèèké yẹn gbogbo ilé tẹ́ bá ti rí bóyá cda kan ṣíàmà kan wà ń bẹ̀ ni àbáwọn mẹ́mbà kan ni ṣẹ́bẹ̀ pa àwọn olórí àdúgbò nígbà tó gba àwọn transformer ẹ̀ wá tí ò pé ó dẹ̀ kọ́ wo àwọn common people pé rárá o nígbà tí ò ti pé ó yẹ káwa tá a jó lórí ṣiṣẹ́ lórí bó ṣe máa pé ni so ńgbà tí ò ti pé àwọn tó jọmọ lẹ́yìn tí wọ́n bá wa ṣe meeting àwọn ni ẹjẹ́ àkọ́kọ́ fún transformer ṣẹ́bẹ̀ pa yóò ṣe yẹn mọ́lẹ̀ ni bó ti yẹ ká ṣe é nìyẹn ẹni tó jẹ́ olórí àwọn ọmọlẹ́yìn ò tí jẹun ẹ̀yin jẹun wọ́n sọ pé ráìsì wọn ẹ̀yin jẹ ráìsì ọ̀fẹ́ wọ́n ní kò sí fuel fuel scarcity ẹ̀yin wa mọ́tò ẹ̀ dàbí àwọn ẹni rẹ̀ Umar radiyallahu anhu nígbà kan iyàn ó ṣẹlẹ̀ nínú ìlú nílùú ìlú Mọ̀dínà tí ẹ bá rí ara Umar ara ẹ ti ṣì tẹ bá rí Umar ara ẹ lẹ́tí máa kọ́kọ́ mọ̀ pé iyàn ó ń jà wọ́n nínú ìlú torí pé Umar fún rẹ̀ gan-an kíní yẹn ti hàn lára ẹ̀ kí sì ló bí ni wípé àwọn máa ń gbéra wọn sípò wípé olórí ni wá àwọn ọmọlẹ́yìn ò tí ì jẹun àwa wá fẹ́ jẹun bó ló ti fẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ tóore bá ń bọ̀ ẹni tó jó lórí á kọ́kọ́ jẹ́ kóore yẹn kan àwọn ọmọlẹ́yìn náà ṣáájú kó tó dọ́dọ̀ tiẹ̀ tí aburú bá ń bọ̀ olórí ló máa kọ́kọ́ lọ fi ara gba aburú káburú tó dé ọ̀dọ̀ titi ẹ̀ àwọn tó ń jẹ olórí nìyẹn ṣùgbọ́n láyé lèmi tógun bá ń ṣẹlẹ̀ kò ní dọ́dọ̀ àwọn olórí ẹ wá àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri tó bá sọ pé boko haram ń jàǹbì kan àwọn mẹ̀kúnnù mà ló ń pa àwọn mẹ̀kúnnù ló ń pa torí pé ẹ wá àwọn olówó pé wọ́n ń create another state fúnra wọn ni ẹ rí i pé kò ń sìn wọ́n ti pín sí méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ bá ti kọjá bridge ọbalẹ̀ndé yẹn ń sìn ẹ mẹ́fà another Lagos entirely ẹ wo àwọn àyè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí bá fẹ́ kọ́lé wọ́n gbà míì wọ́n lè kọ́ síbi tí barracks wà wọ́n lè kọ́ síbi tó mi wà sódà tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn ti lọ pẹ̀lú boat kí ló fà á àwọn olórí wọn kì í ronú àwọn ọmọ lẹ́yìn ohun tó bí nìyẹn nígbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ Abu Huraira anabi sallallahu alayhi wa sallam ó ní kó wá máa fún wọn kó máa fún wọn mu Abu Huraira bá bẹ̀rẹ̀ sí gbé fún oníkálukú tó bá ti gbé fún èèyàn kan báyìí ẹni yà mu gẹ́ẹ́ kan báyìí ni tó bá ti mu gẹ́ẹ́ kan báyìí ẹ wo iṣẹ́ àrà tó náà bá ṣe inú àbáyọ kò ní lè mú mi mọ̀ kí wọ́n gbé míìkì kọ́ọ̀pù kan wá sínú mọ́ṣáláṣí ìbáṣepọ̀ tó yìí sè ibi tí pa gbogbo wa a jẹun bóyá láti over twenty four hours wọ́n wá gbé míìkì dé kò tún ṣe gàrí o kò ń ṣe ẹ̀bà o kò ń ṣe sẹ̀mó kò ń ṣàmàlà míìkì ni wọ́n gbé wá nígbà tí oníkálukú wọn bá ti mu gẹ́ẹ̀kọ́ báyìí kò ní lè mú mí mọ́ gbogbo inú ẹ̀ máa kún ni nígbà tí wọ́n wá mú tí gbogbo wọn mú ní ìrántí òǹkà yẹn ni but wọn ò lè dín ní fọ́ọ̀tì nígbà tó ní kálukú ti wá mú ó wá kan àbúrérà sọlọ sallallahu alaihi wasallam ó wá ní ishirop àbúrérà ní èmi náà bá wá mú gẹ́ẹ́ kan nígbà mo mú tán ànábì tún ní ishirop ó ní òun tún wá mú gẹ́ẹ́ kan sí i ó nígbà tánàbì tún ni ó yá mu á ó ní ànábì kò síbi tí mo fẹ́ mu sí mọ́ gbogbo inú mi ti kún ẹwu tá à ń sọ kàn mu gẹ́ kọ̀ọ̀kan báyìí nígbà tí ó wá mu tán ànábì sallallahu alaihi wasallam wá gbé ó wá gbà ànábì wá yòókù ohun tó jẹ́ pé tí a bá wò nínú àwọn ìyanu tí ọlọ́run bá ṣe fún ohun tó jẹ́ pé kò tó kan mu àwọn jọmọ́ tí wọ́n dín fọ́tì wọ́n sì mú gbogbo wọn sì yò so ìyẹn ni àkọ́kọ́ nínú ìgbésí ayé tí Abu Rera lò lórí ebi lórí ìyà lórí ìṣẹ́ ó fi sin ọlọ́wọ́n ọba látara ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń bẹ pẹ̀lú ànábì gbogbo gbani ìyẹn bí wípé ó jẹ́ kí Abu Rera kó rí ìmọ̀ tó pọ̀ kó rí nígbà tí Abu Huraira ti jáde tí anabi sallallahu alaihi wasallam jáde láyé Abu Huraira nǹkan ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kí ó ẹ̀zẹ́ làwọn sọ̀hábà tó kù nípa hadith torí pé àwọn tí wọ́n gba hadith iwájú yẹn wọ́n jẹ́ bíi mẹ́fà nínú wọn òun ni Abdullahi ibn Umar Abdullahi ibn Amr ibn al ìyàwó aisha radiyallahu anha abdullahi bun abbas àti jabir so hadith Abu Hurairah ló wá pọ̀ jù nínú gbogbo wọn àwọn èèyàn wá wò wípé ah, nígbà yí Abu Hurairah náà ni kí ló dé ah, gbogbo ọ̀rọ̀ Abu Hurairah máa rí hadith fún ni gbogbo tó bá ṣẹlẹ̀ ni Abu Hurairah máa rí hadith fún kí ni tó fà gbogbo gbà á ṣàmáṣe hadith ni kọ́lá rasulullah kọ́lá rasulullah àwọn èèyàn wá bí nǹkan ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kí Abu Hurairah kí hadith yẹn pọ̀ jù nìyẹn tafarraha li tahdith Abu Hurairah ó fi àsìkò lẹ̀ láti máa kọ́ àwọn èèyàn ní hadith àwọn nǹkan tó kọ́ tó gbọ́ lórí ẹnu ànábì sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ sí spread yẹn èyí lè ń sọ wípé àbúrera hadith yẹn pọ̀ jù amma ikhwanuna minal muhajirin ó ní ẹ̀rí àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ ará mọ́kà tí wọ́n wá láti mọ́kà tushghiluhum àtijàrọ̀ afẹ́ ta afẹ́ rà òun làwọn ń bá kiri torí pé àwọn mọ́kà àjòjì ni wọ́n ní mọ̀dínà wọn ní ilẹ̀ tí wọ́n fẹ́ fi dáko dùn lánìí ìlà sókò ni ọmọ ìyá wọn tó bá jọ wà pẹ̀lú nínú àwọn ànsọ́rí torí ànábì sallallahu alaihi wasallam akha bainahum ó ṣe ìjọmọ̀ ìyá láàrin ànsọ́rí àti àwọn muhajirun á mú èèyàn kan tó wá láti Mọ́kà gẹ́gẹ́ bó ṣe mú Umar ó fún Rọ̀bíà péré Rọ̀bíà àlejò ẹlẹ́lẹ́ bó ṣe ṣe fún gbogbo àwọn sọ̀hábà nìyẹn àwọn ní ọjà ni wọ́n lọ tushghiluhum tijara àwọn tó jẹ́ ará Mọ́kà yìí afẹ́ta afẹ́ra òun ni táwọn ń bá kiri wa ama ikhwanuna minal ansar ó ní ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa nínú àwọn ansọ́rí tushkhiluhum zira'a afẹ́ lọ sóko afẹ́ lọ sóko òun ni táwọn ń bá kiri táwọn ará mọ́kà táwọn bá ti lọ sí ọjà láàárọ̀ àwọn ará oko náà lọ sí ọjà àwọn á lọ sí oko ìyẹn àwọn ará mọ̀dínà ṣùgbọ́n òun tó jẹ́ àdáwọ́sí ó ní òun ń ṣe kí ni o òun ń lògbé sí ayé òun lórí ìmáfebi panu pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ohun tó jẹ́ kí hadith Abu Huraira kó pọ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó wá ń ṣe kí ni ó ń ṣe sahadis kódà nígbà ayé Umaru àwọn èèyàn tún fẹ́ stop ẹ pé hadith tó kò rárá ìyẹn jẹ́ ohun tí ó jẹ́ wípé hadith ẹ fi pọ̀ àwọn ẹlòmíín wà nú àwọn sọ̀hábà tó jẹ́ pé hadithi tí wọ́n gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ó pọ̀ ju tàbú ìrera lọ ṣùgbọ́n àwọn ojúṣe dáwùlà gẹ́gẹ́ bí abubakar kò sẹ́ni tó lo àsìkò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó dà gẹ́gẹ́ bí abubakar umar àti àwọn mẹ́wàá tí wọ́n gba sátífíkẹ́ẹ̀tì àlùjànnà látòrí àwọn ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni kò jẹ́ kí wọ́n ráyè láti máa kọ́ àwọn èèyàn ní hadith ẹni tó bó ni international relationship bó ló ṣe fẹ́ lọ pẹ̀lú àwọn tó wà nílùú mi àwọn tí wọn kì í ṣe mùsùlùmí bó la ti fẹ́ mójútó ọ̀rọ̀ ìlú òun làwọn mójútó so ibi tá a ti ń bọ̀ ni wípé ó tó dáa jùlọ náà ní dáwà abúrera tó wá ṣe gbogbo eléyìí ẹni tó pe abúrera sí ẹsẹ̀ tùfẹ́ẹ̀lì àdáòsì kò sẹ́ni tí ó gbórúkọ ẹ̀ ṣùgbọ́n látara aṣẹ́ tó ṣe ó ṣiṣẹ́ lórí àbúrera àbúrera ló wá di ẹni tí ayé mọ̀ gbogbo ohun tí àbúrera bá ti ṣe ní dáadáa àdáwùsí àmàgbà commission lé lórí kọ́lọ̀ kó fẹ́ ní kọ̀ọ̀kan wa ní dáadáa ṣe so iṣẹ́ dáwà iṣẹ́ tó ṣe pàtàkì ni gbogbo ohun tí gbogbo wa náà bá wá ní a gbọ́dọ̀ fi ṣe dáwà sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ìmọ̀ bá ní a gbọ́dọ̀ fi ṣe dáwà owó tá a bá ní a gbọ́dọ̀ fi ṣe dáhàwà àlàáfíà ara wa a fi ṣe dáhàwà ọpọlọ òye tọ́nà ọba fún wa a fi ṣe dáhàwà influence tá a bá ní a gbọ́dọ̀ fi ṣe kíni ká fi ṣe dáhàwà wa anfiqu mimma razaqnakum ọlọ́run ní gbogbo ń ta fún yín ẹ̀nà nínú ẹ̀ min qabli an ya'tiya ahadakumul maut ṣáájú kíkú tó dé fayaqula rabbi kíkú bá dé báyọ̀ kọ́ lóye àwọn sọ pé wọ́n náà mi fún mi ní àǹfààní lọ́mi lára kí n bá lè ṣe tí mi ń ṣe tí àsìkò bá ti tó ọlọ́run ní lọ́yọ̀ kọ̀ọ̀kan lára kọ́nà ọba àlékè ọlá nínú ọlá ńlá rẹ̀ kó bá ṣe fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe kò ń jẹ́ dáadáa. ẹ rí gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú a ti ṣe oríṣiríṣi àlàyé nípa ọ̀rọ̀ nípa tírà eléyìí tí à ń gbéyẹ̀wò láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó dàbí pé eléyìí ló máa fẹ́ jẹ́ ọ̀sẹ̀ sixteen kan ni àbí seventeen tá a ti wà lórí tírà tó wà ní ọwọ́ mi pages mélòó sí la ṣe kà látara bí àwọn nǹkan tó kó sínú bó ṣe pọ̀ sí ó dàbí pé week seventeen ní ẹni so adurusul muhimma li amatil umma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí táwa náà bá sì wo àwọn ẹ̀kọ́ tá a ti sọ síwájú a rí pé kò yọ ọ̀yàn kan lẹ̀ kò yọ àfáà lẹ̀ kò yọ ọmọlẹ́kíw lẹ̀ kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kò yọ àgbàlagbà lẹ̀ kò yọ ọmọdé lẹ̀ kò yọ ọmú lẹ̀ kò yọ àbú lẹ̀ àbí ni naam so adarusu arọ́bìẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́kẹta tá a ti ṣe lọ òun náà ni ọ̀rọ̀ nípa arukanu liman àwọn orígun ìgbàgbọ́ ilé ìtawá fẹ́ bọ́ sílé ni òun náà ni aksamu atawhid wa aksamu ashirik kí ni àwọn ọ̀nà tí tawhid ìmọ̀ ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo àwọn ọ̀nà tó pín sí ìwà máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kí ni àwọn ọ̀nà tí eléyìí náà pín sí òun ni tí a fẹ́ sọ fún wa a sì máa ṣe ní ṣókíṣókí àkọ́kọ́ bàbá tí wọ́n kọ tírà yìí wọ́n ní bayanu aksamu tawhid wàhíà sàlàsà wọ́n ní bayanu aksamu tawhid àlàyé nípa àwọn ìpín tí tawhid pín sí wàhíà sàlàsà mẹ́ta ni ẹ̀rí tawhid ó wá látara gbólóhùn wáhada yuwahidu tawhidan òun náà ni wípé ja'alu shay'in wáhida ká ṣe nǹkan ní ọ̀kan ṣoṣo ká ṣe nǹkan ní ọ̀kan ṣoṣo tawhidul kalima ká ṣe kalima wa ní ọ̀kan ṣoṣo ká má yapa kó jẹ́ pọ́rọ̀ gbogbo wa kó ṣe ọ̀kan tawhidul sufuf ká ṣe sáfù wa ká ṣe ní ọ̀kan ṣoṣo tawhidu dawla ìlú wa ká ṣe ní ọ̀kan ṣoṣo tawhidu Allah ká mú ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo ọlọ́run ọba yìí ìmú ní ọ̀kan ṣoṣo ó ṣe pàtàkì nígbà tí wọ́n bí ànábì sallallahu alayhi wa sallam nípa ìgbóǹdì ọlọ́run ọba ọlọ́run ọba ní kí ànábì sọ fún wọn wípé qul huwa Allahu ahad ọlọ́run ní kí ànábì sallallahu alayhi wa sallam kó sọ fún wọn wípé Allahu ahad ọlọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo ni Allahu Samad ọlọ́wọ́n ọba yìí gbogbo èèyàn máa ń kan gbogbo èèyàn ló ní bùkátà sí lam yalid wa ọba yìí wá ní kò ní bùkátà nínú tó ń tọ́ka sí wípé ni wípé ọmọ máa ń torí ń pa sọ wípé tí iná bá kú á fi eru bojú tí ọ̀gẹ̀dẹ̀ bá kú á fọmọ ẹ̀ rọ́pò àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ máa ń kú iná máa ń kú wọ́n fẹ́ fi ọmọ wọn rọ́pò ọlọ́run bò ní kú hayon kọyomon ọba àṣẹmí ni ọba gbére ni layamot ọba tí ò kú ni débi pé ó fẹ́ fi ìyọ̀kan rọ́pò ẹ̀ ọba yìí alghaniyu ni ọba tó rọrọ ni la yahtaju ila shay kò ní bùkátà sí nǹkan kan ọlọ́wọ́ báyìí la yakulu kò kí ń jẹun táàbà ní bóyá ó lè wo pé ẹ fún mi lóúnjẹ ma uridu minhum min riskin wa ma uridu an yut'imun ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn mi sọ pé kẹ fún mi lóúnjẹ kódà gbogbo àwọn ẹ̀dá tí mo dá mi ní kẹ bá mi bọ́ wọn inna Allaha huwa ar lónìí kó wa tìlìmọ̀tìn torí ń pọ́nà ọba àlá rọ̀zákù ni ọba tí máa ń pèsè fún gbogbo ẹ̀dá ni lónìí agbára rẹ̀ tó kàǹkà ni agbára rẹ̀ ó gbọ̀gbọ́ òun ni ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yìí alọ́kọ́níyù ni ọba tó rọrọ ni kò ní bùkátà sí nǹkan kan ọba tí ò kì í ṣàìsàn ni táàbà nígbà tó bá ń ṣàìsàn ó nídìí ẹni tó fẹ́ tọ́jú ẹ̀ tí a máa bá gbégbá tá a máa bá gbáwo tá a bá fomi má rẹ̀ fi àgbo ọlọ́ọ̀bù ò ní bùkátà sí i ṣùgbọ́n àwọn ọmọ èdè ènìyàn ọlọ́run ní ya ọlọ́run ní ọmọ èdè ènìyàn ọlọ́run ní gbogbo yín pátápátá aláìní ni yín o ṣùgbọ́n ni ọba tó rọrọ o ni ọba ni ni ọlọ́run ọba nígbà tọ́lọ́ ọba ò ti ní bùkátà sí nǹkan kan yìí òun ló fi jí aṣọ ọlọ́run ọba ó jẹ́ ẹyọ kan ṣo tí ò pé méjì ọlọ́run ní lamiyalid wà lamiyalid wà lamiyulad ọlọ́run ní wọn ò tún bí òun ọlọ́run ọba ọlọ́run ọba ò lóbi dábàá ní bóyá à àwọn òbí ọlọ́run ọba ọlọ́run máa fẹ́ ní bùkátà sí wọn ọlọ́run ní òbí ṣé mẹ́ pé gbogbo wa lè ní ìní òbí àní sóbi wa a àdúrà wọn ọlọ́run nídìí àdúrà èèyàn kankan àwọn tí wọ́n jẹ́ òbí wa a nídìí kí wọ́n mójútó wa ọlọ́run nídìí kéèyàn kan mójútó ọlọ́run ọba àwọn òbí wa a nídìí pé ká fẹ́ ṣe nǹkan ká gba ìmọ̀ràn wọn ọlọ́run ọba ní ìdí láti gba ìmọ̀ràn èèyàn kankan ọlọ́run ní fa àálò lima yorùd ọba yìí ó máa ń ṣe ohun tó bá wù ní láyé àlò àmà yà fàál wàhùn yóò àlò ọlọ́run ní ọlọ́run ọba yìí kò sẹ́ni tó lè bí ọlọ́run pé à ọlọ́run kí ló dé tó fi ṣe báyìí ọlọ́run kí ló dé tó fi ṣe báyìí wahum yus'alun ṣùgbọ́n ohun tí gbogbo wọn bá ṣe ọlọ́run bá máa bi wọn. ìwà ìkólúnà lil malaikati isjudu li ádámà fasajadu illa ibilis ọlọ́run bá ní kí ọlá ó ní tẹ bá rántí nígbà tí ọlọ́run bá tó ní ìwà ìkólúnà lil malaikati ó nígbà tí ọlọ́run bá ní kí ọlá inni ja'ilun fil ardi khalifa nígbà tí ọlọ́run bá sọ fún ọmọ pé mo fẹ́ dá ẹ̀dá kan lórí ilẹ̀ tó máa jẹ́ khalifa tí wọ́n á máa rólé fúnra wọn táwọn kan bá lọ àwọn kan á rólé fún wọn. àwọn màláìka ní ataj'alu fiha man yufsidu fiha ìwọ náà wọn bá ṣó fẹ́ dá sórí ilẹ̀ ni àwọn tí wọ́n á máa tẹ̀jẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n á máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ eléyìí yóò fẹ́ jọ bí ìbéèrè ẹ̀rí ìbéèrè tí wọ́n ń béèrè yìí a lè sọ pé wọ́n ń kú ẹ̀sùn ọlọ́wọ́n ọba yasaluna anil hikimata fi wọ́n ń béèrè kí ni ọgbọ́n tó wà àti òye wisdom tó wà behind ẹni pé wọ́n lọ́wọ́ ọba nínú ìmọ̀ tó ti fi mọ̀ wá òun ni pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí ń pọ̀ màláìkà ìmọ̀ tó mọ̀ ń pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí ọlọ́run ló ti fi mọ̀ wọ́n tẹ́lẹ̀ táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú ìṣesí wọn wọn a máa tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ nínú ìṣesí wọn wọn a máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ àwọn wa ń bi ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí ìmọ̀ tó náà ti fi mọ̀ wọ́n àtẹ́jẹ́ àìlù fi àwọn tí wọ́n máa tẹ̀jẹ̀ sílẹ̀ ọlọ́run ní kọ́lá inni àlámú má la ta'lamun ọlọ́run ní ṣe rí èmi mọ̀ òǹtẹ̀yìn ò mọ̀ ọlọ́run mọ̀ wípé a máa bẹ nínú wọn wa inna minna salihuna wa minna duna dhalika kunna tọrọ ikọ̀ kí dada ọlọ́run mẹ́pọ̀ ọmọ èdè ènìyàn máa bẹ a máa bẹ nínú wọn àwọn ẹni ire á sì máa bẹ́nu wọn àwọn ẹni burúkú bó ṣe máa bẹ́nu ọmọ ẹ̀dẹ́yàn lábẹ́nu ọmọ àlùjọ̀nà kó na tọ̀rọ̀ ikọ̀ kí dàdà torí pé gbogbo wa náà tọ̀rí kọ̀ oríṣiríṣi ni gbogbo wa tọ̀rí kọ̀ wo làwa wà jọ̀mọ́ àwọn ò ń tọ̀rí kọ̀ tìjàníyà a sì ń tọ̀rí kọ̀ ṣàfìlíyà a sì ń tọ̀rí kọ̀ kọ̀dìríyà tọ̀rí kọ̀ wo làwa tọ̀rí kọ̀ tu muhammadiyya ojú ọ̀nà tọ́lọ́ bá fi rán ànábì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀ba àlekíọ́lá ó ní ittabi'u ma unzila ilaykum min rabbikum ọlọ́run ní ẹ tẹ̀lé ntọ́nà ọba sọ̀kalẹ̀ fún yín òun náà ní ntọ́nà ọba fi rán ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ká mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ohun tó di ọ̀rọ̀ yọ ni o ọlọ́run ọba sì ní ó pa wá láṣẹ pé ká mú òun ọlọ́run ọba ọlọ́run ní ilahukum ilahu wahid la ilaha ilahu huwa rahman rahim ọlọ́run ní ọlọ́run yìí ìláhù wáhid ọba ọ̀kan ṣoṣo ni la ilaha ilahu kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn huwa rahman àyàfọ́ náà ọba yìí huwa rahman ọba tí máa ń kẹ́ gbogbo ẹ̀dá ni arrahim ọba tí sì máa ń ṣe àwọn tó ń bá ṣe tiẹ̀ kẹ́ nílé ayé àti lọ́run ni kọ́nà máa ṣe ṣàwákẹ́ naam ẹ rí kámọ́ ọba ní ọ̀kan ṣoṣo nǹkan tọ́nà ọba pàṣẹ nínú àlùkùránì ni àṣẹ àkọ́kọ́ tọ́nà ń pa wá nínú àlùkùránì yáyọ anáṣọ ọ̀bùdù rabbakumul ladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọlọ́lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ máa sin ọlọ́wọ́n ọba yín ọba tó dá yín tó dá àwọn tí wọ́n ti lọ ṣáájú yín kẹ́ ẹ lè máa páyọ̀ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba àlékè ọlá ó ní alladhi ja'ala lakumul arda firasha ọlọ́run ta ní ẹ̀sìn yìí òun ló tẹ ilẹ̀ pẹrẹsẹ fún yín o wa anzala mina sama imaa òun lọ́ba tó jẹ́ kó ń sọ òjò kalẹ̀ fún yín láti sánmà fa akhraja bihi mina samarati rizqan lakum látara òjò tó bá sọ kalẹ̀ láti sánmà yìí gbogbo àwọn nǹkan tẹ̀ múlò ní àlùmọ́ọ́nì tẹ̀ ń yọ jáde nínú ilẹ̀ oúnjẹ tó ń jáde láti inú ilẹ̀ góòdù tó ń jáde láti inú ilẹ̀ eré tó ń jáde láti inú ilẹ̀ pẹtrol tó ń jáde láti inú ilẹ̀ gbogbo ẹ̀ pátápátá sánmà náà lọ́lọ́ọ̀bá ti ń sọ kalẹ̀ wà fi sàmà irisikokom wà mà tu àdùn ọlọ́run ní àrísìkì yìí àti gbogbo ntẹ̀ máa ta ta promise yìí yẹ gbogbo ẹ̀ pátápátá sánmọ̀ ló ti ń wá gbogbo tó wà nulẹ̀ ní àlìmọ́ọ́nì pátápátá gbogbo ẹ̀ máa ń wá láti sánmọ̀ ni. tó fi mọ́ ire wà anzalna lè hadida ọlọ́run la sọ irin kalẹ̀ ọlọ́run ní a irin kalẹ̀ torí pé irin wọ́n ní òjò náà ló máa ń bá wá sílẹ̀ nígbà náà bá sọ àwọn nǹkan yìí kalẹ̀ oríṣiríṣi àwọn nǹkan yìí àwa máa lọ ṣe kí ni wọ́n máa lọ sẹ́tù sáyè tán náà bá fẹ́ kí kí wọ́n wà so kọ́lọ̀ kó ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́run ní ẹ gbọ́dọ̀ wá mórogún pẹ̀lú ọlọ́run nígbà tẹ̀ mẹ́pọ́ lọ́hùn yìí ọ̀kan ṣoṣo ni ẹ rí ìmú ọlọ́run bá lọ́kan ṣoṣo yìí a máa mú ọlọ́run lọ́kan ṣoṣo ní àwọn ojúpọ̀nà mẹ́ta ojúpọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni fi rububiyatihi a máa mọ́nà ọba lọ́kan ṣoṣo níbi ìmáa jẹ́ arọ́bù wa rọ́bù huwa al-khaliq ẹ tó ń jẹ́ rọ́bù nínú èdè òyìnbó wọ́n máa ń tú rọ́bù sí àwọn nǹkan tó pọ̀ nínú ẹ̀ ní creator wọ́n máa ń tú sí tó ń jẹ́ al wọ́n máa ń tu sí provider ẹni tí máa ń pèsè fún ni arọ́ọ̀dẹ́kọ̀ wọ́n máa ń pèsè sí the planner alimudabiru ẹni tó máa ń plan nǹkan wọ́n máa ń túmọ̀ sí the nourisher ẹni tó jẹ́ wípé ó máa ń re ní ó ń wo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sì máa ń túmọ̀ sí lord lord yẹn náà ló wá ga jù nínú àwọn ìtumọ̀ táwọn òyìnbó máa ń fún un. naam ọlọ́run bá ta pè ní rọ́bù náà ta pè ní ọlọ́run wa a gbọ́dọ̀ mú nǹkan mọ́ ọlọ́run ọba níbi rògbòbíyà ẹ̀ kágbà pọ́ ọlọ́run ọba yìí huwa al-khaliqu wahdahu òun nìkan ló dá sọ́mọ̀ ló dá ilẹ̀ ọlọ́ọ̀ba àlékiọlá ó ní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣé ọ máa wípé ọba àlékiọlá ó dá àwọn kan ló dá wọn ni àbọ̀ máa ń rò wípé àwọn làwọn dára wọn so ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó gbọ́dọ̀ máa wà lórí ẹ̀mí wa pé àwa kọ́ la dára wa ló dá wa. ọlọ́run tó sì dá wa yìí òun ló lẹ́tọ̀ọ́ lé wa lórí láti pàṣẹ lé wa lórí ọlọ́run ọba dá wa ní ibadatihi ká lè máa sìn torí pé tí oníkálukú wa bá wò lákàyè a kì í ṣe nǹkan kan lásán gbogbo wa bá ṣe jókòó ń bí ń sìn ó nídìí tá a fi jókòó àìmọye nǹkan tá a ní tá a lè fi àsìkò wa yìí ṣe ṣùgbọ́n ìdí kan ló gbé wa jókòó ọlọ́run ní afa hasibitum annama khalaqnakum abasa wa annakum ilayna la turja'un ọlọ́run ní afa hasibitum annama khalaqnakum abasa ọlọ́run ní èèyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe máa ń rò ó ní wípé a nítorí eré pé ẹ̀ tiẹ̀ ní padà sọ́dọ̀ ọlọ́run ọba kálà ọlọ́ọ̀bù ò lè dá nǹkan torí kó má nídìí ayahsabu l-insanu an yutraka suda ọlọ́run ní sọ́ọ̀bù ẹ̀dẹ́ yẹn rò wípé ọlọ́run á fi ilẹ̀ bẹ́ẹ̀ ni la yu'maru wala yunha tí ò ní sí pọ́nà ọba pa láṣẹ pé ó yá ṣe léyìí kọ́nà wọn ọba pa láṣẹ ó yá ò gbọ́dọ̀ ṣe léyìí ṣé ń ọmọ so bó ṣe jẹ́ wípé àwa náà gbogbo ń ta bá ṣe a máa ń ṣe nítorí nǹkan ni bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé gbogbo ń tọ́ náà bá bá ṣe ọlọ́run bá náà ṣe nítorí nǹkan ni. wa tawhid rububiyya ìmọ̀ náà bá ní ọlọ́run lẹ́ni tó dá wa lẹ́ni tó ń pèsè fún wa yìí al-imanu bi anna allah subhana al-khaliq òun náà ni pé ká gbà kọ́ náà ọba ló dá wa o li kulli shay òun ló dá gbogbo nǹkan al-mutasarrifu fi kulli shay ọba yìí sì ni òun ló máa ń darí ètò gbogbo nǹkan tó dá la sharika lahu ọlọ́ọ̀bù ní nǹkan kan lórogún tó máa ń ba ṣíà nǹkan yìí ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam pé qul allahumma malikal mulk ọlọ́run ní qul allahumma malikal mulk ọlọ́run ní ìrìn ànábì máa sọ wípé ọba o. Maalika le mọ́lìkì ìwọ ni ọba àwọn ọba tòótì lè mọ́lìkà máa ń tàṣà ẹni tó bá wù ẹ́ ó máa ń fún ní agbára wàtàǹzẹ́ olè mọ́lìkà mi máa ń tàṣà ẹni tó bá wù ẹ́ ó máa ń ṣe kí ni ó máa ń gba agbára kúrò lọ́wọ́ ẹ̀ wàtò ìzù máa ń tàṣà ẹni tó bá wù wọ́n náà ọba ó máa ń fún ní àpọ́nlé wàá ṣe ní ẹni yìí wàtò zílù máa ń tàṣà ẹni tó bá wù wọ́n náà ọba wàá yẹpẹrẹ bìyẹ́dìkà lọ́kọ́ yìí gbogbo tó ń jẹ́ oore ọwọ́ rẹ ló wà innaka ala kulli shay'in qadir ìwọ ọlọ́wọ́n ọba ó lágbára lórí gbogbo nǹkan túlìtù layla fi nahar ìwọ lọ́ba tí o máa ń fi òru sínú ọ̀sán o máa ń kì í bọnú ẹ̀ wà túlìtù nahara fi layl ó sì máa ń kì í ọ̀sán ó máa ń kì í bọnú òru ó máa ń kì í òru bọnú ọ̀sán ó sì máa ń kì í òru bọnú ọ̀sán تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت ó máa ń yọ alàyè jáde látara òkú وتخرج الميت من الحي ó sì máa ń yọ òkú jáde látara alàyè àwọn ẹ̀dá kan wà tí wọ́n bá ti bímọ wọ́n gbọ́dọ̀ kú ni àwọn ẹ̀dá kan wà táwọn bá ti bímọ ti wọn wọ́n gbọ́dọ̀ kú ni ó sì ń bẹnu ẹ̀dá torí pé ọlọ́wọ́n bá a máa yọ alàyè jáde látara òkú táwọn ẹ̀dá mi báyìí tọ́mọ bá ti jáde lára wọ́n gbọ́dọ̀ kú àpẹẹrẹ ẹ wo kòkòrò yín kòkòrò yín èyí tó jẹ́ kún inú wọn tó bá fẹ́ gùn wọ́n láfò jáde kúrò ní wọn yẹn báyìí á fò lọ sí ojú sọmọ nínú àwọn tó wá jẹ́ sójà àti àwọn workers tí wọ́n bá ti lọ bá ní sọmọ tí wọ́n bá ti lè gùn báyìí gbogbo àwọn tí ó bá gun kún inú wọn báyìí wọ́n á sì máa jábọ́lẹ̀ báyìí ìgbésí ayé tí wọ́n ti tán nìyẹn ìgbésí ayé tí wọ́n ti ṣe kíni ó ti tán so ọlọ́ọ̀ba àlekè ọlá nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn alè rẹ tó fẹ́ bímọ ọ̀nà àmúsọ́dọ̀ ọmọ á sì jáde lára ẹ̀ ọlọ́wọ́n ọba àlékiọlá a máa yọ òkú jáde lára alàyè a sì máa yọ alàyè jáde lára òkú gbogbo ilé pátápátá mina tẹ̀dìbìrì nínú pé ọlọ́wọ́n ọba ní kíni ọlọ́run lọ́lọ́run. arọ́bù ọlọ́wọ́n ọba olùdarí olùdẹ́dà olùtọ́jú ẹ̀dá eléyìí jẹ́ ẹ̀ ọlọ́wọ́n ọba a gbọ́dọ̀ gbà pé ní ń pèsè fún wa ọlọ́wọ́n ọba àlékiọlá òun ló máa pa wá òun náà ló wa nínú àwọn ẹ̀dá tí máa ń rìn lórí ilẹ̀ la tahmilu rizqaha àwọn ẹ̀dá yìí wọn kì í gbé oúnjẹ dání ẹ wo ẹyẹ tẹyẹ bá fẹ́ jáde nulẹ̀ ẹ̀ ní rábó oúnjẹ lọ́wọ́ ẹ̀ rí síbi oúnjẹ lọ́wọ́ ẹ̀ ni ẹ̀ rówó oúnjẹ lọ́wọ́ pé à dádì mi ẹ ti ń jáde owó oúnjẹ wa ń kọ́ kò ń ṣẹlẹ̀ sẹ́yẹ allahu yarzuquha ọlọ́wọ́n ọba Allah ló ń pèsè fún wa iyyakum tẹ́ ẹ bá gbà pọ́nà ló ń pèsè fẹ́ yẹ òun ló ń pèsè fẹ́ yìí náà anabi sallallahu alayhi wa sallam ó ní law annakum tatawakkaluna ala Allah haqqa tawakkuli ó ní tó bá ṣe pé bá máa ń gbára ọlọ́wọ́n bó ṣe yẹ kẹ́ gbára ọlọ́wọ́n ọba ni la kama yarzuqu tayr ọlọ́wọ́n ọba máa pèsè fún yín gẹ́gẹ́ bó ṣe ń pèsè fẹ́ yẹ tẹ́yẹ bá fẹ́ jáde yahudu xisọ́ọ̀mà inú àwa ló fi foni mt ló máa gbé jáde wàyàró òbítọ́ọ̀nà ṣùgbọ́n tó bá máa padà wọlé lálẹ́ inú ẹ̀ ti kún ó ti lóòdù ó ti jẹun dáadáa ọlọ́ọ̀ba lọ́ba ti ń pèsè fún ni ọlọ́ọ̀ba lọ́ba ti máa ń pa ni òun lọ́ba ti máa ń jí ni. àwùkà lẹ́dìí مر على قرية وهي خاوية. khawiyatun ọlọ́run ní ẹ wo àpèjúwe ẹni tó ń rìn lọ lórí nínú ìlú kan wa hiya khawiyatun ìlú yìí ti di ahoro gbogbo aráàlú ti kú ó wá wọ inú ilé kan nínú ìlú yìí kí èèyàn kọjá ní ìlú kan sìn kó wá rí i pé gbogbo ìlú yẹn kò sí èèyàn bẹ́ẹ̀ mọ́ ìlú yẹn ti di ahoro ó wá wọ bẹ̀ kọ́ọ̀là anna yuhillahu كيف yuhyi الله هذه بعد موتها؟ ó wà wò pé ah, àwọn orí àwọn skull orí òkú tí gbogbo ara ẹ ti jẹ àti skeleti ó wà wò pé anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha àwọn òkú yìí bó lọ́nà ti fẹ́ gbé wọn dìde lẹ́yìn ìgbà tó ti kú yìí fa amatahu Allahu torí tó sọ yẹ ọlọ́run ní ó yà náà mùtì ìwọ náà kú òun náà bá kú ní ata àmì ó kú four hundred years ó kú ó sì wà mí tó kú sí yẹn four hundred years súnmọ̀ bá a sà lẹ́yìn hundred years ọlọ́run wa ni ó yà kó ó yà dìde súnmọ̀ bá a sà ọlọ́run bá bá gbé dìde ọlọ́run wa ni fáńzòrò nísìn fáńzòrò ìlà himarika kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé dání ó yàwó wàṣàrọ́ọ̀bìkà oúnjẹ tó gbé dání omi tó gbé dání ó yàwó kẹ́tẹ́kẹ́tẹ́ náà ti kú kẹ́tẹ́kẹ́tẹ́ ti jù ó ti kú egungun ọlọ́run ó yàwó oúnjẹ tó gbé dání ìyẹn ti parẹ́ omi tó gbé dání ti lọ ọlọ́run wá ní wàlìnàjà aláka àyàtà lè nà afẹ́fẹ́ ṣe àmì fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí àwọn táwọn náà máa wò ó jọ mí kẹlòmí àgbàbí sàárè kọjá orí àwa wú àwa ò àwọn ilé ìtọ́ ti kú látọ̀dọ̀ yìí àwọn sàárè kan wà gbogbo wa náà bá láyé ni gbogbo wa a bá wọn sàárè yẹn láyé ni káwa máa wò pé bóòlù náà ti fẹ́ gbẹ́ tó wà ń bẹ̀ dìde ọlọ́ọ̀bá pa ẹni ó kú four years nígbà ọlọ́wọ́ á jí dìde ni ọlọ́run ní kó wo ràkúnmí ẹ̀ àwọn oúnjẹ nǹkan kan tó gbé dání àwọn yìí lámìyàtà kò sí tó ṣe four hundred years àtomi àtóúnjẹ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ràkúnmí òun ti jù ọlọ́run fi yé ń bẹ̀ yẹn pé èmi ọlọ́run ẹni tó bá wù mí mo lè dá sí ẹni tó bá wù mí mo lè pa kó jù ràkúnmí ti jù ọlọ́run ni wàá ń zòrè la himarika ọlọ́run wá ní wo naksuha ọlọ́run wá ní kẹran bẹ̀rẹ̀ sí yọ jáde láre egungun ẹran bá ń bú jáde ọlọ́run wá wù jáde ọlọ́run ó yá dìde ràkúnmí bá dìde ó bá tún jùrù sólówó ẹ̀ Allahu ràkúnmí bá dìde arákùnrin bá sọ pé pẹ̀lú eléyìí tí mo rí mo gbà pé ọlọ́run ọba lágbára lórí gbogbo nǹkan. ọlọ́run ọba ní tíyẹn ò bá tún tó yín wà lóbi Ibrahim wa iz qala Ibrahim Rabbi arini kayfa tuhil mawta Ibrahim náà sọ fún ọlọ́run ọba ó ní ìwọ náà mo fẹ́ kó fi hàn mí báwo ló ṣe máa ń jí òkú dìde kọ́ọ̀lù awalam tu'min ọlọ́dà ah, ah Ibrahim wọn náà tún béèrè irú béèrè báyìí ṣé o gbàgbọ́ ni kọ́ọ̀lù abala Ibrahim ní ìwọ náà mo gbàgbọ́ walakin liyatma'inna qalbi ó ní ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀mí mi tún balẹ̀ dáadáa sí i ni káwọn èèyàn bí mi pé ah ta lọ lọ́hùn kí n bẹ̀rẹ̀ sí ma kí n tún ma fún ọ lápèjúwe ọlọ́run tó ṣe báyìí ọlọ́run tó ṣe báyìí ọlọ́run tó ṣe ọlọ́run ló yá mú ẹyẹ lọ wá ẹyẹ mẹ́rin Ibrahim bá wọ ẹyẹ kiri ó bá rẹ ẹyẹ mẹ́rin ọlọ́run ló yá gé wọn sí wẹ́wẹ́wẹ́ sí wẹ́wẹ́wẹ́ ó bá gé orí ọlọ́run wá ní ó yá lọ sórí àpáta áńgù kọ̀ọ̀kan kó wá lọ fi ẹyẹ síbẹ̀ bí kó kó àwọn orí kó lọ kó sí ọ̀hún yẹn kó kó ẹsẹ̀ kó kó sí rubí itan Koko síbi apá koko síbi ọlọ́run ní summa du'uhunna ya'tinaka sa'ya ọlọ́run tó bá ti wá ṣe bẹ́ẹ̀ kó wá pè é kó yẹ yéyẹ o ó yẹ má bọ̀ ya'tinaka sa'ya ọlọ́run ní wàá tí gbogbo wọn wá máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ tí wọ́n máa fast orí akọ̀ máa fò lọ wá ẹsẹ̀ káàkiri ní orí kọ̀ọ̀kan máa wẹ́sẹ̀ kiri ìtàn náà tún sáré gbogbo àwọn ẹyẹ yìí bá di ẹyẹ odidi wọ́n bá tún fò ẹwu ọlọ́wọ́n ọba so alhayu gbogbo ẹ tó ń ṣẹ̀mí ebi àti ẹ tó ń jẹ́ àmà ṣẹ̀mí báyìí ọlọ́run ni o mélòó mélòó àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ti jáde láyé ẹ ń tọ́jọ bí wa ẹ ń tajọ lọ primary school ẹ ń tajọ lọ secondary ẹ ń tajọ lọ university ẹ ń tajọ ń ṣiṣẹ́ àwọn tajọ ń gbé mélòó mélòó ẹ tó ti lọ bọ́ lọ́hùn àwọn tí wọ́n ti lọ bọ́ lọ́hùn ta ló mú wọn jọ mọ́ ọlọ́run ni àwa náà ta kù ta ló ṣe wa kù ọlọ́run ni báwa náà bá wá fẹ́ tàbá kọ̀ ọlọ́run ni wà má ja'alna li bashari min qablikal khulud ọlọ́run ní ṣáájú kí wà nọ́bì sọ̀rọ̀ àlùsọ́lá tó wá kò sí èèyàn kan tá a wá dá wípé kò ní kú afa emeta ahumul khalidun ṣé tí wà nọ́bì bá kú àwọn máa bẹ gbére ni èmi àti jọmọ bá a fi akọ bá a fẹ́ bá a ṣe kí ni bá a kọ̀ ilé ayé tá a wà ń bẹ̀ yìí àwa náà máa fi bẹ́ẹ̀ lẹ̀ o àwa náà máa ṣe kí ni a máa fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀rù kú ò sí ń bá mùsùlùmí kó wá jókòó kó máa sunkún kọ́ ní kí ló dé ọ ní á èmi náà máa kú ń jọkàn rárá ohun tí wọ́n máa sunkún lé lórí ni pé ah mi mọ̀gbà tí máa kú iṣẹ́ olóore mi sì kéré kó wá tètè múra síṣẹ́ torí à kì í fi iṣẹ́ olóore dọ́là àti fi dọ́là o torí pé ọ̀la lè má jẹ́ tiwa èyí tá a wà ń bẹ̀ yìí gan kò ń ṣe tiwa èyí tó ti jẹ́ tiwa láti àárọ̀ yẹn àwa ni ọlọ́run fún wa di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí ìṣẹ́jú kan sísìn ìṣẹ́jú àyá ọlọ́run ọba lónìí kò sì sí tí ò lè fi dá lára so rùbùbíyà ọlọ́run ọba òun nìyẹn ń ṣókí àgbà kọ́ ọlọ́run ọba ló dá gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kejì al-uluhiyya oníkágbà pọ́lọ́ ọba yìí nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún fahuwa al-imanu bi anna Allah subhanahu wal ma'bud bi haqqi kágbà pọ́lọ́ ọba yìí nìkan òun ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn létí olódò la sharika lahu fi dhalik a gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yẹ wa huwa ma'na la ilaha illallah ìtumọ̀ ilé náà ni la ilaha illallah ìtumọ̀ náà sì ni wípé la ma'buda bi haqqi illa Allah kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ká sìn ní gbogbo tó ń jẹ́ ìjọsìn ní sọláàtì gẹ́gẹ́ bí irun wàsọ́ọ́mí àti àwẹ̀ gbígbà wa ghairi dhalik àtàwọn nǹkan mínú ìjọsìn yajibu ikhlasuha lillahi wahda ó ṣe ọ̀ràn yàn lé wa lórí kó ṣe fọ́nà ọba nìkan là ń ṣe fún ọ̀nà ọba ní kànáàbì sọ fún wa wípé kul inna sọláàtì bá mi sọ fún ọ̀yàn pé dájúdájú irun tí mò ń kí inna sọláàtà inna sọláàtì wà àwọn nǹkan tí bá ń ṣe tí mo ń pa mo fẹ́ pa ẹran ni àbí mo fẹ́ pa adìyẹ gbogbo ẹ̀jẹ̀ tí bá ń ta sílẹ̀ wà má yáyà gbogbo ìṣẹ̀mí mi pátápátá wà màmá ti àti kú mi lillahi rabbil alamin ọlọ́run nìkan ló ní ẹ rí fún wà lóṣù kí tá fẹ́ pẹran tá a bá ń ṣàdúrà gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n wá sọ fún wa pé káàdúrà yìí tó gbà ẹ gbọ́dọ̀ pẹran irú àdúrà bí a gbọ́dọ̀ ṣọ́ra o torí pé ọ̀gọ̀rọ̀ ẹ̀ àlùjọ̀nú ló máa ń pa àwọn ẹran yẹn fún o kò síbi tọ́lọ́ ti ní ká pẹran tá a bá ṣàdúrà o so a gbọ́dọ̀ ṣọ́ra tí wọ́n bá ti yanrú ẹ̀ fún wa. ẹ adìyẹ náà ẹ kàṣàkọ̀ tàjẹ̀ sílẹ̀ kò mí ìnẹ́nìtì tó bá jẹ́ ẹ ṣàkọ̀ tàjẹ̀ sílẹ̀ ẹ bọ́ la ń ṣe yẹ o a gbọ́dọ̀ ń bẹ̀ wàmáhíyáyà wàmàmásì ìṣẹ̀mí mi àti kú mi nínú ìṣẹ̀mí wa òun ni marriage tá a bá fẹ́ ṣèyàwó nínú ìṣẹ̀mí wa ni ọlọ́run ló ní bọ́lọ̀ bá ṣe fẹ́ ká ṣe la ṣe gbọ́dọ̀ ṣe nínú ìṣẹ̀mí wa tá a bá bímọ nínú ìṣẹ̀mí wa bá ṣe fẹ́ múra nínú ìṣẹ̀mí wa bá ṣe fẹ́ máa sọ̀rọ̀ nínú ìṣẹ̀mí wa ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ pátápátá lè là a gbọ́dọ̀ gbà pọ́lọ̀ ló máa bá wa control ẹ̀ ló fi jẹ́ pé gbogbo gbèsè ayé mùsùlùmí tó bá gbọ́ ẹ̀sìn yẹn á mọ̀ pé gbèsè ayé òun ìṣẹ́jú kan báyìí ò ní lọ ń bẹ̀ àyàfi kó jẹ́ pé kóun wà lábẹ́ pé bóun lọ́nà ọba ṣe ní iṣẹ́ ìkan nínú àwọn afẹ́sìn Sufiyan Sauri ao Sufiyan bonu ẹ̀yẹ́nà ó sọ wípé tó bá jẹ́ wípé tó bá fẹ́ ya irun gan ó fẹ́ yarun wàá ní láti béèrè pé bóun lọ́nà ṣe ní ká yarun ó ló gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo nta fẹ́ ṣe pátápátá nígbèsí ayé wa gbogbo ẹ̀ lọ́lọ́run ti kọ́ wa bá ṣe máa ṣe wà màmá tí ikú wa náà a tún gbọ́dọ̀ fi sìn ọlọ́run tí mùsùlùmí bá kú mùsùlùmí tó kú jọmọ́ ikú ẹ̀ o gbọ́dọ̀ mẹ́pọ́ náà ọba lónìí ẹni tí ó jẹ́ wípé ṣẹ̀mí ẹ̀ kò ṣe fún tọ́lọ́run bó ni ikú ẹ̀ ṣe fẹ́ jẹ́ fún tọ́lọ́run jọmọ́ ẹ̀rí tó kú bá kú tí ò bá ń ṣe mùsùlùmí kò kì í ṣòkú mùsùlùmí kò ń ṣòkú mùsùlùmí ẹlòmí àwọn òkè tó ń bá ti kú ìlànà bó ṣe máa ń sin àwọn mùsùlùmí ní kẹfí sí kẹfí sí òun àwọn àfáà náà wá káṣọ torí tọrọ kọ́bọ̀ à irú òkú bẹ́ẹ̀ àrọ́gbọ́dá sí o kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tí òkú mùsùlùmí bá wá kú a gbọ́dọ̀ sí ní ìlànà tọ́lọ́run tó rà ti sọ pé wà màmá tí àti ikú mi lillah ọlọ́run bá lónìí ọba àgbáyé so tí òkú bá kú òkú mùsùlùmí a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bá ṣe ń ṣe nínú tíra wa ìtabádéwájú wọ́n ṣàlàyé ní ṣókí bó la ṣe ń ṣe òfin mùsùlùmí kọ́lọ̀ fún wa ní ìgbàláyè láti lè débẹ̀ àti láti tún kọjá bẹ̀ kọ́lọ̀ kó gun ẹnìkan kan wa lẹ́mìí lórí ìmáa ṣe dáadáa eléyìí jẹ́ ṣókí jọmọ nípa pé ìjọsìn wa a fi fún ọlọ́wọ́n ọba nìkan a gbọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba ẹlẹ́ẹ̀kẹta ní ojú ọ̀nà tá máa fi mú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo tawhidul asma wa sifat òun náà ni pé àwọn orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ àti àwọn òròyìn ọlọ́run ọba a gbọ́dọ̀ fi fún ọlọ́run ọba nìkan àwọn òròyìn tó wá láti inú alukur'an àbẹ́yìí tí ànábì sallallahu alaihi tó fi rinlẹ̀ fọ́lọ́run ọba nínú àwọn orúkọ ni nínú àwọn òròyìn ni a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run ọba àlékè ọlá mìnìkan yìí ni tahrif àwọn orúkọ yìí a ní máa ṣe tahrif ẹ̀ a ní máa yí ipò wàlà ta'fil àwọn tọ́nà ọba bá fi rinlẹ̀ fún rẹ̀ a ní máa wò pé a. Ah, kò yẹ ká fi eléyìí ròyìn ọlọ́run kò yẹ ká fi eléyìí ròyìn ọlọ́run à ní ṣe bẹ́ẹ̀ jọ̀mọ́ àwọn ròyìn míì wà nísìnyí fàpẹrẹ tọ́nà bá bá ń ròyìn ara rẹ̀ pé òun ní àwọn nǹkan kan tó dẹ̀ jẹ́ pé àwọn nǹkan yìí náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni káwá wò pé ká má fi ròyìn ọlọ́run ọlọ́run ni wà ghadiba Allahu alayhi ọlọ́run ni ẹ̀rọ àwọn ọ̀daràn nígbà tó ṣe tọ́lọ́run ghadiba Allahu alayhim ọlọ́run bá bínú sí wọn. kéèyàn wá wò pé ah tábà ló sọ pọ́nà ọba bínú àwọn kan lè wò pé ah, ọlọ́run yẹn ò dáa wá sí wọn máa bínú ó yẹ kọ́ lọ́n jẹ́ńtù ọlọ́run gbọ́dọ̀ ní sùúrù ah, tó bá jẹ́ ọlọ́run ni kò sí ohun tó yẹ kéèyàn máa ṣe kéèyàn ṣe kó yẹ kó dùn kò yẹ kọ́ máa bínú àwọn awáwò kọ́ ọmọ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á wò àwọn fẹ́ tún nǹkan ṣe wọ́n á pé ah, ẹ jẹ́ ká yọ̀ bínú yẹ kó onú ìròyìn ọlọ́run bó ọlọ́run sì ni wa kọ́ dìbò lọ àlè yìí ọlọ́run lòun máa ń bínú kí sì ni gbogbo tí máa ń fa kọ́ lọ́n bínú ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún wa. wà láàánà hù ọlọ́run bá lóun tún ṣẹ́bi lé wọn ọlọ́run bá ń ṣẹ́bi lé ẹni tí ò bá ṣe tiẹ̀ ẹni tó bá yapa àṣẹ ọlọ́run tẹ́lómi wà wò pé ah ẹ má jẹ́ ká fi yẹn lọ́rùn yẹn ọlọ́run bó la ṣe máa sọ pé ọlọ́run bá ń ṣẹ́bi léèyàn ọlọ́run ṣe pé ah èpè ó máa dà ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí pé jọ̀mọ́ èpè amúrú ẹni bẹ́ẹ̀ pé káwọn máa wò bẹ́ẹ̀ ìyẹn lẹ́lòmíì àṣe àwọn ẹlòmíì tún máa wá kọjá àlà ìkọjá àlà tàwọn eléyìí ni wípé àwọn nǹkan bí ìròyìn báyìí ẹ jẹ́ ká mú kúrò fọlọ́hùn ìgbà tó lóun ti fi ìròyìn ààrẹ àwa gbọ́dọ̀ fi ìròyìn ọlọ́hùn ọlọ́hùn máa ń bínú sẹ́ńtì ò bá ṣe tiẹ̀ ọlọ́hùn máa ń bínú sẹ́lẹ́ṣẹ̀ ọlọ́hùn máa ń bínú sí kèfèrí àwọn nǹkan tó lọ́n bínú sí yẹn àwa máa wá sá fún a gbìyànjú láti sá fún ẹlòmíì wá ní òun náà lè wo pé ẹ nígbà tó lóun ti lóun máa ń bínú nínú orúkọ ọlọ́run àlẹ́gọ́ọ́bíbù ọba ti máa ń bínú ọlọ́run ò sì sọ rẹ̀ bẹ́ẹ̀ nígbà tó lóun ti sọ rẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ròyìn ara rẹ̀ pẹ̀lú bínú ṣùgbọ́n kò wá sọ pé nínú orúkọ wọn ọlọ́run ọba òun ni ọba ti máa ń bínú nígbà tí o ti sọ pé ọba ti máa ń bínú lòun yẹn àní sọ wípé nínú orúkọ ọlọ́run kéèyàn kan wá fẹ́ sọmọ lórúkọ kó wá ní abdul ẹrú ọlọ́run ọba ti máa ń bínú àbí kó wá pé rẹ̀ abdullahi ẹrú ọlọ́run ọba tí máa ń ṣẹ́bi lé ni nígbà tó náà ọba ò ti fi rinlẹ̀ fún rẹ̀ àní fi rinlẹ̀ fún orúkọ tá a fẹ́ pe ó gbọ́dọ̀ di orúkọ tí ọlọ́run bá sọ rẹ̀ àwọn nǹkan tá a bá fẹ́ fi ròyìn ọlọ́run ó gbọ́dọ̀ di àwọn ròyìn tí ọlọ́run ọba àlékè ọlá tó fi ròyìn arẹ̀ òun là á bá fi ròyìn ọlọ́run ọba àlékè ọlá eléyìí jẹ́nu àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti sọ ẹ wá rí wàhálà tẹ̀mfìl wàhálà tẹ̀kìyìf àwọn òròyìn ọlọ́run yìí àwa ni máa wò ó pé kéif báwo ni tọ́lọ́ bá lóun bínú káwa sọ pé ah, bóun lọ́nà ṣe máa ń bínú nínú ìròyìn ọlọ́run ọba ọlọ́run ọba ní yanzilu rabbukum tabaraka wa ta'ala ila samahi duniya hina yabqa thulutha min al-layl anabi sallallahu alayhi wa ó ní ọlọ́run ọba máa ń sọ kalẹ̀ láti sọ́mọ̀ wá sí orí ilẹ̀ ní ìgbà tí ó bá ku tí òru tó bá ku ìdá kẹta ọlọ́run máa béèrè lọ́wọ́ àwọn èèyàn mọ̀yẹ́ sẹ́kfìr fàáfìrùlà tàlẹ́ tó ń tọrọ àforíjì kémi ọlọ́run bá kí n foríjì mọ̀yẹ́ sàl fàùjìbàlà tàlẹ́ tó ń tọrọ nǹkan kémi ọlọ́run bá àlékè ọlá kí n fún ní tó ń tọrọ tàlẹ́ tó ń wá ìṣọ́ kémi ọlọ́run bá ṣọ́ ẹ wá wo ọlọ́run bá lóun máa ń sọ̀kalẹ̀ àwọn ẹlòmíà wá wò pé àrárá ah, bóòlù ọlọ́run ṣe máa sọ̀kalẹ̀ ẹ má jẹ́ ká sọ pé ọlọ́run sọ̀kalẹ̀ ká sọ pé rahima ọba ló ń kí ló kọ èmi àti yín ọlọ́run lòun máa ń sọ̀kalẹ̀ ó máa ń bó ṣe máa ń sọ̀kalẹ̀ yẹn kò kọ èmi àti yín bó ṣe òun ní ṣe máa ń sọ̀kalẹ̀ ọlọ́run ọba àlékè ó ní yadullahi tó jẹ́ pé tí ìyọ̀kọ́ bá gbọ́wọ́ ẹ̀ báyìí ẹlòmíà gbé títí ẹ̀ lé ọlọ́run ní yádùn lọ́ọ̀hìn fáwọkọ̀ àìrí yìí ọlọ́run ní ọwọ́ ọlọ́run bá bẹ lórí ọwọ́ wọn kéèyàn wá wò pé à ah, bó lọ́lọ́run ṣe máa wá gbọ́wọ́lé wọn lórí àká sọ pé ọlọ́run bá sọ̀pọ́ọ̀tì wọn ni ọlọ́run bá ń bẹ pẹ̀lú rárá ọlọ́run ní ọwọ́ òun ọlọ́run bá ń bẹ pẹ̀lú so gbogbo òròyìn tó bá fi ròyìn ẹ̀ ká má máa ṣe tẹ̀kì yìí pé ah, báwo gan lọ́lọ́ ọba ṣe ń ṣe wàhálà tẹ̀mùsíl ká má wàá máa fi wé ti èèyàn àbí tàwọn ẹ̀dá kéèyàn wá wò pé ẹ ọlọ́run gbọ́rọ̀ ṣé ọlọ́run nírú etí etí ibi títí wa ìlú ó wà nù wa ẹ̀ńtẹ́ tí ẹ̀ ka ó wà nù wa ẹ̀ńtẹ́ tí ẹ̀ straight ó wà nù wa ẹ̀ńtẹ́ tí ẹ̀ gùn ṣé etí ọlọ́run náà gùn ni àbí etí ọlọ́run bá kéré ni eléyìí ṣé etí ọlọ́run ó dà gẹ́gẹ́ bíi tẹ́lifáǹtì ni àbí bíi ti lion àbíbí tọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo eléyìí pátápátá jọ mọ́ ọlọ́ọ̀bù òfin rán wa a gbọ́dọ̀ gbìyànjú láti sá fún nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba eléyìí tó dúró lórí gbogbo wa tí ò fẹsẹ̀ nílẹ̀ inú ẹ̀ ní alọ́kọ́fídù alọ́kọ́fídù kò fẹsẹ̀ nílẹ̀ nínú orúkọ ọlọ́wọ́n almuizu kò fẹsẹ̀ nílẹ̀ nínú orúkọ ọlọ́wọ́n almuzilu òun náà fẹsẹ̀ nílẹ̀ alaadilu òun náà fẹsẹ̀ nílẹ̀ asọ́bùr òun ló fẹsẹ̀ rinlẹ̀ arọ́ṣídù òun ló fẹsẹ̀ rinlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn orúkọ míì wà tó jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n tí ó gbajúmọ̀ eléyìí náà kọ́lọ́mba kó fi wá ṣe kóńgẹ́ dáadáa ní tá a bá padà sí orí ọ̀rọ̀ tawhid ń jọ wájú a máa padà lọ sí orí àwọn eléyìí nínú tí ọlọ́run bá sọ fún wa tí a ti sọ síwájú òun náà ni àyà tí ọlọ́run bá sọ pé kul huwa Allahu ahad kánà bí sọ fún wa ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni nínú ìròyìn ọlọ́run nìyẹn al-ahad nínú orúkọ ọlọ́run bá ní al-ahad nínú orúkọ ọlọ́run bá ní kul huwa allahu ahad nínú orúkọ ọlọ́run ni allahu asọ́mọ̀d nínú orúkọ ọlọ́run ní asọ́mọ̀d lámù yálìdì wàlám yúlàd nínú ìròyìn ọlọ́run ní wípé kò bímọ ẹnìkan bí wàlám yakun lahu kufuwan ahad nǹkan kò sì jẹ́ ọlọ́run ọba laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir ọlọ́run ní nǹkan kò dàbí ni wọ́n ló wà lọ́dọ̀ àwọn ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ tawhid wọ́n á máa pín sí méjì wọ́n á máa pín sí méjì nípa wípé kí ni alásìmọ́wò àsìfáàtì nǹkan ó ti wà nínú rùbùbíyà torí tẹ̀rí pé gbà tá à ń sọ̀rọ̀ rọ́bù a sọ̀rọ̀ àrọ̀zát a sọ̀rọ̀ alkhalik wọ́n gbà kó ti ṣe kí ni ó ti wọ inú ẹ̀. wákísàmù shirk talata ẹ wá rí ẹbọ ṣíṣe àwọn náà pín sí mẹ́ta wọ́n pín sí mẹ́ta ṣírìkù akbar àkọ́kọ́ mbẹ̀ òun náà ni ẹbọ eléyìí tó tóbi wà ṣírìkù asgor ẹbọ tó kéré wà ṣírìkù khafi àti ẹbọ eléyìí tó pamọ́ ṣírìkù akbar ẹ̀rí tó di ẹbọ tó tóbi yujibu hubutul amal òun ni tí ti ṣe ó máa ń ba gbogbo iṣẹ́ ni wal khuludu fin nar ó sì máa ń fa kéèyàn rá sínú náà kó máa ṣe gbére límọ̀mọ́ ta àlè fẹ́nikẹ́ni tó bá kú lórí ẹbọ yìí gẹ́gẹ́ bọ́nà ọba ṣe sọ wípé wàláwọ̀ ọlọ́run ní ẹ̀rọ àwọn ànábì ọlọ́run gan bọ́n ṣe ni làhábìfà ẹni hó mà kánú yàmọ̀lò ọlọ́run ní gbogbo nǹkan ti ṣe ọlọ́run bò bá bàjẹ́ ni ọlọ́run ò tijú èèyàn kan kó wá ṣẹbọ pẹ̀lú ẹ̀kọ́ ìwé yẹ ká fílẹ̀ bá ni rárá o kéèyàn má fi ẹbọ ṣeré o kéèyàn má ṣe kí ni kó má fi ẹbọ bọ́lọ̀ ń ṣeré pé wo ẹ̀gbọ́n wa ti dẹni eré ẹjẹ́ aṣẹbọ díẹ̀ a ah! kéèyàn má fi bọ́lọ̀ ń ṣeré o kéèyàn má ṣe kí ni ẹlòmíà wò pé a ah! ọlọ́wọ́ òróró ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ o ti parọ́ mọ́ lọ́wọ́ ọlọ́wọ́ òróró a ah! irọ́ ńlá ló pamọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ lọ túbà ọlọ́run ní nabbi ibadi anni ana al-ghafuru rahim ọlọ́run ní lọ́ba ń sọ fún àwọn ẹrú mi pé mi ọlọ́run ọba al-ghafuru ọba aláforíjì ni mi arrohim ọba oníkẹni ni wà á na àzáàbì wà á tún bá ń sọ fún wọn náà pé ìyá mi òun àlà àzáàbù àlèyìn ìyá ẹlẹ́tẹ̀ elérò ni kéèyàn kọ́ wá sọ fọ́nà òun rorò à ọlọ́run rorò ọlọ́run ṣe kí ni ọlọ́run rorò tó bá sọ pé nǹkan rorò kí ọlọ́run à má tra ìyá ọlọ́run o tọ́lọ́run bá gbáyàn mú báyìí akọ́dùnkù ṣẹ̀dí kọ́lọ́run bá kó má gbà wá mú ọlọ́run tún sọ fún wa ó ní ma kana lil mushrikina ya'muru masajid Allah ọlọ́run ní kò tọ́ o àwọn tí wọ́n jẹ́ olùṣẹ́bọ kọ́ máa mójútó ilé mọ́ṣáláṣí ọlọ́run kọ́ wá sọ pé ta ló kọ́ mọ́ṣáláṣí yẹn kọ́ ní àbábó ní bunu yẹn ni ọlọ́run ní kò tọ́ ta ló máa ń bá wọn fọlẹ̀ mọ́ṣáláṣí níná ah, ṣùgbọ́n ó máa ń fìyẹn ṣe dáadáa rárá ọlọ́run ní kò tọ́ ṣahidina ala anfusihim bil kufur nígbà táwọn ẹni náà tó jẹ́rìí lórí ara wọn pé olùṣẹbọ làwọn ulaika habitat a'maluhum ọlọ́run ní ṣe ẹ̀wọ̀n ti bàjẹ́ wà fi náàrí hum khalidun ọlọ́run nírú àwọn ẹni báyìí iná ni wọ́n máa rá sí. wà á nà máa máa ta àléhi fàlàyé yóò faruna a gbọ́dọ̀ gbà pé ẹbọ ńlá yìí ẹni tó bá ṣe tó kú lé lórí irú ẹni bí ọlọ́run ní foríjì wàlìjánnátu haram àlìjọ́nà ni èèwọ̀ ni fún gẹ́gẹ́ bọ́lá ti sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha daju ọlọ́run ọba ó máa ń ṣàforíjì fún tó bá yàtọ̀ sí ẹbọ ṣùgbọ́n tó bá jẹ́bọ ọlọ́run lè ṣe àforíjì fún ni lórí o kọ́lọ́n kó má ṣe wá ní ẹlẹ́bọ ọlọ́run sọ wípé innahu man yushrik billah ọlọ́run ní dájúdájú ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run faqad harrama Allahu alayhi ọlọ́run ti ṣe náà àwọn alábòsí wọn ní rí alárọ̀ṣe wàmínà àdúwáìhí nínú àwọn ohun tó wá jẹ bọ́lá àpèjúwe dùhàwùlà muwàsì òun náà ní kéèyàn máa lọ pé òkú orí bàbá mi lọ́rùn òkú má sùn òkú ọ̀run má sùn irú ẹni bẹ́ẹ̀ ti ṣe bọ́ sọ́lọ́hún kókú ọ̀run má sùn bìtì báwò òkú ọ̀run kí ló kàn wá tiẹ̀ tó bá ti wá pé òkú ọ̀run òkú ọ̀run má sùn irú ẹni bẹ́ẹ̀ ti ṣe bọ́ abẹ́ tó lọ síbi sàárè tó wá lọ pé àwọn òkú bẹ́ẹ̀ pé kí wọ́n wá ròhun lọ́wọ́ wàlà sunam ẹni tó bá ń pe òrìṣà bóyá ó ń pe ṣàngó ó ń pe ọbàtálá ó ń pe òrìṣà ọ̀ṣun irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí wàlẹ̀ sí họ́ọ̀sà tó bí yìí àbí ẹni tó jẹ́ wípé ó wà ní ìṣòro ó wá ń wẹ́ tó fẹ́ ràn lọ́wọ́ tó máa mú jáde ńbẹ̀ ó wá ń lọ ń àwọn èèyàn yìí irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ àbó ti ẹ̀fẹ́ kó sínú ìṣòro ni ó wá wò pé àwọn ẹni ńkọ́ àwọn ni kò ń pè wà náà zòrò láhùn àbí kéèyàn máa búra pẹ̀lú nǹkan kan eléyìí inú ẹbọ ni o kéèyàn lóun fi ṣọ̀gbó búra kéèyàn lóun fi ṣọ̀gbó búra wazab ṣùláhùn àbí kéèyàn máa pa nǹkan torí àwọn nǹkan mi torí àtọ̀sọ́ náà wọn ọba gẹ́gẹ́ bí ẹ tó lọ pajá fún òrìṣà irú ẹni bẹ́ẹ̀ mọ́ṣíríkù ni o tó bá kú sórí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ máa wọ iná o kọ́nà má jẹ́ ká wọ̀ náà. àmọ́ ṣíríkù lásgọ̀r ẹ̀rí ẹbọ kékeré wúwa ma sábàtà bí nusus min al-kitabi aw sunna tasmiyatuhu shirikan òun náà ní àwọn nǹkan tó jẹ́ pé máa rí nínú Qur'an bóyá ọlọ́wọ́ bá pè ní ní ṣíríkù àbí sunna pè ní ṣíríkù walakinahu laysa min jinsi shirikil akbar ìṣùgbọ́n eléyìí tá a bá wà á rí pé kò ń ṣe kò dàbí àwọn ẹbọ ńláńlá yẹn kàríyá fi al-a'mal òun náà ní pé kéèyàn máa ṣe àṣehàn níbi àwọn iṣẹ́ kan ẹni mùsùlùmí ni ó máa ń sin lọ́wọ́n ọba ṣùgbọ́n tó bá ń ṣe àwọn iṣẹ́ kan a máa ṣe láti fi ṣe àṣehàn bóyá tó bá náwó ọjọ́ tí wọ́n bá ti sọ pé ah, àwọn aláàjì wa wọ́n mú one thousand wa inú a máa bí kò ní mú wájú ọ̀mí ìmọ̀ a ní àwọn wo anáwó pẹ̀lú gbogbo àṣẹ náwó tọ́ wọ́n ti recognize presence wa eléyìí wàlẹ̀ helfo gbẹ̀gọ́ ìrìlà àbí kéèyàn máa fi nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ kéèyàn máa fi búra. wàkọ́ọ̀lù máa ṣá Allahu wa ṣá àbí kéèyàn máa sọ pé wẹ́ ẹ tọ́nà ń bá fẹ́ tẹ́yìn náà fẹ́ àbí kéèyàn sọ pé ọlá ọlọ́run àtọ́lá ayé gbogbo ilé náà ẹbọ ni ṣùgbọ́n ẹbọ kékeré ni ó tó yẹ ká sọ ni pé ọlá ọlọ́run lẹ́yìn náà ọlá àtìtì yìí wàdáhù dalik àtàwọn nǹkan mi bẹ̀rẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ma ó ní ṣe rí tó tóbi jù mo ti mẹ́pẹ́ yìí ẹ̀ ní kó sínú ẹbọ ńláńlá ṣùgbọ́n tó ti máa ń bẹ̀rù fún yé jù òun náà làwọn ẹbọ kéékèèké fásúyìlà àìlèhùn fàkọ́ọ̀lì wọ́n bá bèèrè kékeré ẹbọ kéékèèké yìí ó ní àríyá olóhùn náà ní àṣehàn kéèyàn máa ṣiṣẹ́ torí káwọn èèyàn lè ṣe kíni yùrọ̀ húnà náà sà kọ́ lè fi hàn àwọn èèyàn pé ah àfààyẹ ó máa ń kírun àfààyẹ ó máa ń gbàwẹ̀ àfààyẹ ó mọ kéwù bí ṣọpọ̀nà kọ́nà má jẹ́ àmọ́ kéwù bí ṣọpọ̀nà ẹ̀rí kan ti bàjẹ́ fún un nígbàtí kéwé òwúlò wọn wá ló mọ kéwú bí ṣọ̀pọ̀nà ọlọ́run bá ṣe ti wà bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní mọ̀ ní halafa bi shay'in duna Allah faqad ashraka ó lẹ́nu tó bá fi nǹkan kan búra tí nǹkan yìí yàtọ̀ sọ́lọ́run ọba ó nílùú ẹni bẹ́ẹ̀ nǹkan ó ti ṣe ẹbọ sí ọlọ́run ọba àlekí ọlá ó sọ ń bomi ó ní mọ̀ ní halafa bi ghayri Allah faqad kafara wa ashraka gbólóhùn yìí náà ni ó tún sọ ń bomi la taqulu ma sha Allahu wa ànábì ní ẹ má máa sọ pé tọ́lọ́ ń bá fẹ́ tí lágbájá náà bá dúpẹ́ walakin qulu ma sha Allah thumma sha'a fulan ṣùgbọ́n máa sọ pé tọ́lọ́run bá fẹ́ lẹ́yìn náà tí lágbájá bá fẹ́ lẹ́yìn náà ọlọ́run ti fẹ́ ìtumọ̀ ẹni pé fífẹ́ ní yẹn kò ní sọ́ọ̀bù ta fẹ́ ṣe fífi ọlọ́run ọba gan ni ó ṣe kí ni òun ló máa ta eléyìí wọ́n ní la yujibu àrídà tẹ́bárẹ tó ṣe kò túmọ̀ sí pé ní yẹn ti kó mọ̀ kò ti fi islam lẹ̀ wala yujibu al-khuluda fin nar kò sì ní sọ pé ní yá máa bẹ́nu lọ gbére ṣùgbọ́n èèyàn lè wọ ọlọ́ torí ẹ̀ náà wàlákínáhù yunafi kàmáàdà àtàwíìd àlùwàjì ṣùgbọ́n tó bá ti ní àwọn ṣe ìlara tí máa ń fi nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́hùn tí máa ń fi ń búra àbí tó bá ń sọ pé tọ́lọ́n bá fẹ́ tẹ́yìn náà bá fẹ́ ọlá ọlọ́run àtọ́lá ayé ni irú ẹni báyìí àwọn nǹkan tó ṣe yìí kò tí ni kò fojú hàn anabi sallallahu alayhi wa sallam ó ní ala ukhbirukum bima huwa akhwafu alaykum indi min al-masih dajjal ó ní ẹ̀rí ṣé kí n sọ fún yín masihu dajjal dajjal bó ṣe pamọ́ tó tẹ̀ rí yẹ ó ní ṣé kí n sọ nǹkan kan fún yín tó jẹ́ kó pamọ́ ju dajjal lọ qalu bala ya rasulullah wọ́n ní bẹ́ẹ̀ ní eré òjíṣẹ́ ọlọ́run ó ní ashirkul khafi ó lóun náà ní ẹ̀bọ kékeré ẹ̀bọ tó pamọ́ yaqumu rajulu fayusalli ó náà ní àpèjúwe kí èèyàn kan ṣe kó dìde kó máa kírun fàyùzẹ́yìnù sọ̀lájáhù lima yára mìnàgọ́rì rọ́jùlẹ̀ ilẹ̀ yìí nígbà tó ń ka kí ó tẹ́lẹ̀ ó ń ka bálabàlá ni nígbò wá rí pé ah! àwọn èèyàn ti wọlé tí wọ́n ń gbọ́ ohun yẹn á wá bẹ̀rẹ̀ sí dùn dáadáa ó ẹni bẹ́ẹ̀ nǹkan ó ṣe ẹbọ ni o ẹbọ yìí sì ni ẹbọ tó pamọ́ ni ẹbọ tó ṣe kí ni ẹbọ tó pamọ́ ni so ọba àlékiọlá kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa o wọ́n ní fayaqa'u fil akbar kashirkil munafiqin wọ́n ní gbà míì ní àwọn ilé ìta wa sọ yìí yajuzu an yuqsamu shirku ila na'in faqat akbar wa asgaru amma shirku al-khafi fa innahu yawmuhuma wọ́n ní ṣe rí ìtò pamọ́ ìgbà mi ó lè wọnú ẹbọ ńlá ó sì lè wọnú ẹbọ kékeré wọ́n ní nínú àwọn ẹbọ tó máa ń wọnú ẹbọ ńlá shirku al-munafiqin ẹbọ táwọn mùnàfìkì máa ń ṣe mùnàfìkì mùsùlùmí ni ṣùgbọ́n ó pe rẹ̀ mùsùlùmí lára ni ẹ̀mí ẹ̀ ńkọ́ kò kí ń ṣe mùsùlùmí torí pé àwọn ẹni yukhfuna aqaidahum al-batila ìgbàgbọ́ wọn wọ́n máa ń fi pamọ́ ni wayatazaharuna bilislamu riya'an wọ́n a máa fi islam hàn ẹjọ́ máa kírun ẹjọ́ máa gbàwẹ̀ ṣùgbọ́n tí ọgbọ́n egun bá dé wọ́n jọ ń lọ ni tó bá dásìkò àwọn oníbùnú wọ́n jọ ń lọ ni tó bá tún ṣe ẹ̀yọ̀ Lagos Island wọ́n tún jọ ń lọ ni wọ́n lè sọ pé ẹ̀ carnival ni ẹ̀ tourism ni gbogbo eléyìí pátápátá ẹbọ ni o wà kọ́ fa ẹ̀là ń fún sí i àbí torí ń pọ́n bẹ̀rù pé tá a bá tẹ̀lé wọn àwọn ẹ̀tọ́ kan wà tá a ní rí gbà wàyàkúnú fi ṣírìkì ní asgar kàríyáì ẹ wá rí ìmá ṣàṣehàn òun á máa bọ́ sí abẹ́ ẹbọ kékeré ń tiẹ̀ so kọ́lọ́ọ̀bà àlékiọlá kó fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe kò ń yẹ dáadáa eléyìí jẹ́ ṣókí ní agbègbè ọ̀rọ̀ nípa tawhid àti ẹbọ ní ṣókí gẹ́gẹ́ bí àfa ṣe mú wa kọ́nà ọba àlekíọ́lá kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa eléyìí tó tẹ̀lé tí wọ́n sọ ní ṣókí òun náà ní ọ̀rọ̀ nípa al-ihsan al-ihsan gẹ́gẹ́ bá nọ́bí sallallahu alaihi wasallam tó bá ti ẹ̀rọ ọlọ́run kò gbà ọba ń rí ẹ̀ ẹ rí alẹ́sán ipò kan tó ga jùlọ ni nínú gbogbo ipò tẹ́dà máa ń dé láyé kí èèyàn dé ipò ẹ̀sán ipò pé ẹ̀mí èèyàn ti di ọlọ́pàá tó ń ṣọ̀yàn káàkiri gbogbo ibi téèyàn bá wà èèyàn máa ń fìlè pọ́nà bá ń rí yàn téèyàn bá dé ipò yìí òun lèèyàn ṣe ṣoríire kọ́nà má ṣe jẹ́ aṣoríire téèyàn bá lóun dé ipò ẹ̀sán nínú tó kó sínú àtàwákùlù ìmágbára lọ́lọ́run ẹni tó bá ń rí ọlọ́run bàbá yìí tó ń sin náà bí kó ń rí ọlọ́run irú ẹni bí àmágbára lọ́lọ́run nínú ẹni al ìdúró déédé at ìpayọ náà ba al-khashiya ìmábẹ̀rù ọlọ́wọ́ ba gbogbo àwọn eléyìí náà ni ihsan òun ló kó sínú wa mulazamatu ta'a àti ìmásin náà wọn ba ní gbogbo ọgbà torí ẹ tó wu ọlọ́run bàbá yìí tó ń dàbí fún rí ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ a máa ti ju ọlọ́run ọba lékè ọlá tó bá fẹ́ ṣe aburú torí pé òun rí ọlọ́run ọba ìyá máa ti kúrò bí aburú ọjọ́ tó bá fẹ́ ṣe dáadáa a máa ẹ̀ǹkọ́rè díẹ̀ torí ó ń sin náà gẹ́gẹ́ bí kó ń rí ọlọ́wọ́n bá lékè ọlá ni kọ́nà kó fi wá ṣe kò ń yẹ dáadáa naam inshallah tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ nípa àdárùsù asadis ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà tó sì jẹ́ pé ohun tí wọ́n fi ń ṣàlàyé fún wa òun náà ni ṣòrótù sọ́lá kí ni àwọn májẹ̀mú ìrun kíkí so àwọn èyí tá a ti ń kà lọ látijọ́ yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn eléyìí tá a wá fẹ́ bọ́ sí ń sè ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkì pàápàá jùlọ fíkì hùsọ́lá ọ̀rọ̀ nípa irun kíkí abẹ́lẹ́ ọba kò fi wá ṣe kò ń jẹ́ dáadáa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in Thank you. الذي Thank you.